الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقنكم والله سبحانه وتعالى ọlọ́wọ́ bá tí adá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fún wa ní àǹfààní láti tún pàdé ní ṣálkọ̀ wa títí ẹ̀ní lẹ́yìn tí a tún fẹ́ máa gbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlékiọlá gẹ́gẹ́ bí ìṣesí wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ abẹ́ ọlọ́wọ́n ọba àlékiọlá kó má ṣe fi ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòńgẹ́ dáadáa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀ṣámà qawmin qawmun fi baytin min buyutillah ó ní àwọn kan tí wọ́n ń ka tírà ọlọ́wọ́n ọba fúnra wọn wàyàtàdàrọ̀súnlẹ́hu fíìmà bẹ̀yìnáhùn tí wọ́n wá ń kọ́ra wọn nípa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ilà nazalata alayhimu sakina àyàfi kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí wọn nǹkan àkọ́kọ́ tó máa ṣẹlẹ̀ nígbà táwọn èèyàn bá wà ní ilé ọlọ́wọ́n ọba tí wọ́n rọra wọn létí nípa ọlọ́wọ́n ọba òun náà ni wípé ìfàyàbalẹ̀ á sọ̀kalẹ̀ lé wọn lórí wàkọ̀ṣíyàtìhùmọ̀ rahma àánú ọlọ́wọ́n ọba á bò wọ́n mọ́lẹ̀ wa zakarahumullahu fi man inda wa haffatuhumul malaika àwọn malaika láàánú wọn arọ kìríkà wọn wa zakarahumullahu fi man inda ọlọ́ọ̀bá sì máa dárúkọ wọn ní ọ̀dọ̀ àwọn tí wọ́n bẹ pẹ̀lú gẹ́gẹ́ bí ìṣesí wa eléyìí tí a fẹ́ pera wa sí àkíyèsí ní halkọ wa títí ẹni òun náà ni maza jahila al'alam umuman wal faransa khususan an nabiyina muhammadin sallallahu alaihi wasallam wa maza yanbaghi an nu'allimahum kí ni àwọn nǹkan tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lágbàáyé tí a fi ń rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nípa ànábì sallallahu alaihi wasallam nílùú France àti ní àwọn ìlú míì tí wọ́n fi ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ó yẹ kí àwọn èèyàn mọ̀ ta ni ànábì yìí jẹ́ kí wá ní àwọn nǹkan táwọn èèyàn mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ń ṣe báyìí torí wípé almaru عدو لما jahilahu ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa jẹ́ ọ̀tá fún gbogbo nǹkan tí ò bá ti mọ̀ téèyàn ò bá mọ̀ nǹkan kan èèyàn a máa jẹ́ ọ̀tá fún nǹkan yẹn torí pé èèyàn ò mọ̀ man lam ya'rifu nàbí sallallahu alayhi wa sallam ẹni tí ò bá ti mọ̀ ànábì sallallahu alayhi wa sallam irú ẹni náà lè jẹ́ ọ̀tá fún ànábì muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́ má ṣe wá ní ọ̀tá ànábì ló fi jẹ́ pé a fẹ́ wò àwọn nǹkan tí èmi ronú sí tó wà níwájú mi tí mo fẹ́ kà fún wa nípa àwọn nǹkan táwọn èèyàn mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan èèyàn tó pọ̀ ni ṣùgbọ́n ìtí òdí ní 25 ó wà wájú tèmi ń bí tèmi náà ronú sí nípa pé kí ni àwọn èèyàn mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé tí wọ́n bá mọ̀ àṣà àyàdíyàhùmùlọ́ ó ṣeé ṣe ọba tàtàrẹ fi wọn mọ̀nà tó bá jẹ́ pé wọn mọ àwọn nǹkan yìí kí ọlọ́ọ̀ba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa alijahlun kan àdánwò ló jẹ́ fọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá jẹ́ aláìmọ̀ kan ó lè ṣe sábàbí ikú àìmọ̀ kan ó lè ṣe sábàbí àrùn àìmọ̀ kan a máa ṣe sábà bí àìní àìmọ̀kan a máa ṣe sábà bí kéèyàn jẹ ìyálé ayé kéèyàn tún jẹ lọ́rùn ló fi jẹ́ pa gbọ́dọ̀ gbìyànjú láti mọ ànábì sallallahu alaihi wasallam kí a sì jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam nínú kútúbà wa ń jọ júmọ́à a sọ fún wa nípa àwọn ará tọ́ìf nígbàtí ànábì sallallahu alaihi wasallam tó lọ ṣe wáàsí fún wọn tó lọ pè wọ́n sínú islam wọ́n bẹ̀rẹ̀ sí lu ànábì wọ́n lẹ òkúba sallallahu alaihi wasallam débi pé ẹ̀jẹ̀ ó ń dà ní ara ànábì sallallahu alaihi wasallam màláìka ọlọ́wọ́ba rán pé kó wá pa àwọn ará tọ́ ìfúrun ànábì sallallahu alaihi wasallam ó ní kí màláìka fi wọ́n sílẹ̀ ó wá bẹ̀lọ́n pé Allahumma hdi qawmi qawmi fa innahum ànábì sallallahu alaihi ó wá ń sọ pé ọlọ́wọ́n ọba ò bá mi fi ọ̀nà mọ àwọn èèyàn mi fa innahum la ya'lamun ìdí táwọn èèyàn mi tí wọ́n fi ń fìyà jẹ mí òun ni pé wọn ò mọ̀ wọn ò mọrú èèyàn tí mo jẹ́ ló fi jẹ́ pé mọ́dà jahila làálàm àní nàbí sallallahu alaihi àwọn nǹkan tí àwọn èèyàn mọ̀ ń pa nàbí sallallahu alaihi wasallam yambaghi an nu'arrifahum yambaghi an ó ṣe pàtàkì kí a fi àwọn nǹkan ìmọ̀ àwọn ènìyàn ọlọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó ti di óyé wa pé gbogbo ọmọ ànábì gbogbo ọmọ lẹ́yìn òun pátápátá ni wọ́n máa wà àlùjànnà àyàfẹ́ tó bá kọ̀ ẹni tó bá kọ̀ náà lẹ́ni tí òun mọ ànábì sallallahu alaihi wasallam wa hassa Allahu ala al-ilmi wal ulama ọlọ́wọ́ bá sì fi yin àwọn onímọ̀ ó yin

يرفع الله الذين amanu منكم والذين utul العلم درجات ọlọ́run ní ọlọ́run bá máa gbéga nípò àwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ láàrin yìí àti àwọn tó bá jẹ́ wípé kí ni wọ́n bá ní ìmánì tí wọ́n jẹ́ mùsùlùmí kọ́lọ́ máa ṣe gbé gbogbo wa ga nípò ìmọ̀ ó ṣe pàtàkì gbogbo wa ta gbọ́dọ̀ mú ojú tó jọ mọ́ kọ́lọ́ ọba kò ṣe wá ní onímọ̀ ẹ̀rí àìmọ̀ kan olóúnjẹ sábà bíi parun fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn nílé ayé tí a wà yìí àìmọ̀kan yìí ó ń jẹ́ sábàbí àìmọ̀kan ó ń jẹ́ sábàbí ìparun fún àwọn èèyàn ìmọ̀ tí àwọn èèyàn ò mọ̀ ó jẹ́ sábàbí orí ibú fún wọn ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn ọjọ́ Nuh alayhi salam ọlọ́run ní ànábì Nuh sọ pé ya qawm la as'alukum mala Nuh sọ fáwọn èèyàn pé ẹ̀yin èèyàn mi mi ń béèrè owó lọ́wọ́ yín mi ní kẹ́ fún mi lówó kò ń ṣe owó ni mò ń tọrọ lọ́wọ́ yín in ajiriya ila ala Allah ẹ̀san tí mo fẹ́ gbà lórí pé mo ń pè yìí òun ni ẹ̀san tí mo fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa ma ana bi taridi alladhina amanu èmi ò sì ní lé àwọn tí àwọn wọn bá tí wọ́n ń gbọ́rọ̀ mi àwọn wọn bá tí wọ́n ń tẹ̀lé mi mi nílé wọn dànù innahu innahu mo kàn rí yín pẹ́ jálá ìmọ̀kan ni lóhùn sọ fáwọn èèyàn pé ìdí tẹ́ fi ń fìyà jẹ mí ìdí tẹ́ fi gbà fún mi òun ni pẹ́ jálá ìmọ̀kan ẹ rí àlìjáàlù huwa lẹ́dí dáfàá qawma Lutin ìlà fi'lihim àṣẹmíà àwọn tó jọmọ lẹ́yìn ànábì Lut ọlọ́run bá dé ó wa pé àìmọ̀kan òun náà ló fà á táwọn náà fi di wípé ọkùnrin ó ń fẹ́ ọkùnrin obìnrin ó ń fẹ́ obìnrin homosexualism lesbianism ọlọ́wọ́ ọba ń sọ fún wa àyínnakum látàtúnà rìjálà ṣáhùwàtà dúnà nìsá ṣé nísì obìnrin lè yáwá ọkùnrin bíi lẹ fẹ́ fẹ́ obìnrin bal antum qawmun tajhalun à aláìmọ̀kan nìyẹn bó ni ṣe wá fọ yín lójú báyìí obìnrin ọlọ́run bá lékè ọlá sọ fún wa nípa àwọn ọjọ́ Musa aleyhi salam pé ìparun iná ló jẹ́ káwọn náà parun kọ́lọ́ má jẹ́ kémi àti yí parun wájà wazna bibani Israel albahra ọlọ́run ní amú àwọn ọmọ Israel amú wọn láti kọjá lórí ní orí omi fa'ataw ala qawmin ya'kifun ya'kifun ala asnamin lahum nígbàtí wọ́n ti ọlọ́run láwọn fírí náà ó lé wọn bọ̀ ó fẹ́ pa wọn òun àtàwọn ọmọ ogun ẹ̀ ọlọ́wọ́ bá sì ní kí firaun àtàwọn ọmọ ogun ẹ̀kọ́ parun kọ́tẹ̀rì sínú omi àwọn ọjọ́ musa tọ́lọ ń wá là ṣó yẹ kí wọ́n tún ronú aburú mọ́ wọ́n wá rí àwọn èèyàn kan tí wọ́n ń rọ kiri ká àwọn òòṣà tí wọ́n jókòó ti àwọn òòṣà tó ń rọ kiri ká wọn yìí àwọn náà bá ń sọ fún ànábì musa pé ìrẹ musa bá wa pé ọlọ́wọ́n ọba rẹ̀ ya musa ij'al alana ilahan kama lahum ilaha kama lahum aliha ìrẹ musa ṣe báwo eléyìí sìn òrìṣà ni wọ́n ń sìn ó yá ṣe òrìṣà fáwa náà káwa náà máa sìn wọ́n ti gbàgbé ọlọ́run ọba tó là wọ́n nígbà tí ò sí nǹkan kan tó lè là wọ́n ọlọ́run tó là wọ́n yẹn wọ́n rántí ẹ̀ mọ́ òrìṣà ni wọ́n wá wò wípé kí ànábì Musa kó ṣe fún wọn kọ́lá innakum qawmun tajhalun Musa sọ fún wọn pé ẹ̀yìn àá ẹ ṣe fọ́nú fọ́ra báyìí ẹ ṣe yálà ìmọ̀kan báyìí àìmọ̀kan ló máa ń fa kéèyàn ṣe wàgbóhórì fawahish gbogbo aburú tẹ́ rí tó ń ṣẹlẹ̀ láyé látara ìmọ̀ kan náà ni kọ́nà ọba kó ṣàánú wa mẹ́ o ànábì sallallahu alaihi wasallam ó ní inna bayna yadayi sáà ànábì ní kí àlùkìyàmọ̀ tó dé ayaman yanzilu fiha aljahalu àwọn ọjọ́ kan máa wà àìmọ̀ kan máa sọ̀kalẹ̀ á pọ̀ lórí ilẹ̀ wa yurfa'u fiha alilmu gbogbo tó ń jẹ́ ìmọ̀ ọlọ́run bá máa kó kúrò lórí ilẹ̀ wàyàkùtòrò fi alharaj alharaj alọ́bì sallallahu alaihi wasallam ó ní tí àsìkò alùkìámọ̀ bá ti wá ń tò yìí alharaj á wá pọ̀ òun náà ni àwọn èèyàn wá béèrè pé ó wá ní wà alharaj alkotlu ohun tó ń jẹ́ alharaj àwọn náà ni ikú ẹ̀kọ́ máa rí ẹ èyí tó sùn lọ lọ́sẹ̀ tó kọjá covid-19 ẹ èèyàn tó ti bá lọ protest ẹ èèyàn tó ti bá lọ earthquake kí ilẹ̀ kó máa mi títì ìkọ́ṣẹlẹ̀ ń tọ́kì lọ́sẹ̀ tá lò tọ́ yìí ẹ wo èèyàn tó bá lọ àwọn àdánwò oríṣiríṣi báyìí báyìí a máa ṣẹlẹ̀ tá a máa pọ̀ lórílẹ̀ ayé gbogbo ilé ń tọ́ka sí pé àlùkìyámọ̀ ti ṣe kí ni ó ti ń sún mọ́jọ́ wàlìjáàlú anuwa ẹ̀rí àìmọ̀kan yìí oríṣiríṣi ni oríṣiríṣi ọ̀nà ní máa ń gbà wá aljáàlú bí ṣẹ̀rí nígbà míì àwọn èèyàn kí mọ òfin ọlọ́run ọba àlékí wà áhákù ayé ọ̀rọ̀ ohun tó sì yẹ kéèyàn máa mọ jù tó bá ní àáfà yẹ ó mọ̀wé ó mọ kéwú kí ni nǹkan àkọ́kọ́ tó yẹ kéèyàn mọ̀ ṣẹ̀rí'atullah òun náà ni òfin ọlọ́run ọba àlékiọlá béèyàn bá kàwé tó gbapò tó gba gbogbo ẹ̀ tí ò mọ̀ nípa òfin ọlọ́run ọba ìnáhu làjáhìlón mọ́rọ́kàbọ̀n irú ẹni bẹ́ẹ̀ àìmọ̀kan tó gbé àìmọ̀kan pọ̀ òun ló ń bá jà béèyàn bá mọ̀ òfin ọlọ́run ọba alìjáàlù bí hukukilá nígbà míì ní àwọn èèyàn wọn kì í mọ kí ni ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba àlékiọlá ìyẹn ni ànábì sallallahu alaihi wasallam ṣe ń sọ fún mu'adh wípé ya mu'adh àtẹ́dìrí mahakullahi alàlẹ̀ ìbáadé ìdí ọmọ tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ó ní allahu wa alam ọlọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ ló mọ̀ jùlọ ó ní ohun tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba ayé àbòdó hò wàlá yushiriku bihi shay'an òun ni pé káwọn èèyàn máa sin lọ́hun kán má ṣẹbọ pẹ̀lú ẹ̀ ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba nìyẹn táwọn èèyàn gbọ́dọ̀ mójútó tí wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa òun nìyẹn ẹ̀tọ́ ọlọ́run rasul àwọn èèyàn wọn kì í mọ kí ni tó jẹ́ ẹ̀tọ́ ànábì sallallahu alayhi wa sallam ìyẹn ló ń jẹ́ kó ṣiṣe tó ń ṣorí ibú látara ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà míì alìjáhálò bí kọ́dárì náàsì àwọn èèyàn kì mọ kí ni ipò ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ èèyàn lágbára ibo ni òdiwọ̀n agbára ọmọ ẹ̀dẹ́ ènìyàn dé ọmọ ẹ̀dẹ́ ènìyàn nímọ̀ ibo ni òdiwọ̀n ìmọ̀ ẹ̀ dé ìyẹn ló máa ń fa ìkọjá àyè tá a máa gbé àwọn èèyàn kọjá bí tọ́lọ̀ ọba àlékè ọlá tó gbé wọn sí ànábì sallallahu alaihi wa sallam ó ní la tuturuni ó ní ẹ máa yìn mí po kama atirati nasara Isa bin Maryam gẹ́gẹ́ bí àwọn Jíù àwọn Christian bí wọ́n ṣe yìn Isa wọ́n yìn yìn yìn wọ́n yìn po débi wọ́n pè ní ibnullah wọ́n pè lọ́mọ Ọlọ́run wọ́n pè ní Allah wọ́n sọ pé òun gangan wọ́n sọ pé gbàkẹta Ọlọ́run ọba ni kóòlò Abdullahi wa rasuluhu tẹ bá ti fẹ́ yìn mí olórí ẹ̀yìn tẹ lè máa ṣe fún mi òun náà ni kẹ máa sọ pé ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba ni eléyìí ni tí ànábì sallallahu alaihi wasallam eléyìí ni tó fi kọ́ wa al-jahlu bi huquqi nasi nígbà míì àwọn èèyàn àwọn èèyàn wa máa jẹ́ aláìmọ̀kan bí huquqi nasi wọn ní mọ kí ni tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wáyà ń ohun tó jẹ́ tó èèyàn kọ̀ọ̀kan sì ní ó yẹ ká mọ̀ al-huququ bayna zawjayn láàrin ọkọ àti ìyàwó kílẹ̀ tó tó wà láàrin wọn bayna al-aba wal-awlad láàrin àwọn òbí àti àwọn ọmọ wọn kí ló jẹ́ ẹ̀tọ́ bayna al-alim wal ẹni tó jẹ́ kí ni ẹ̀tọ́ láàrin ara wọn bẹ́yìnà lẹ́kọ́ ìdì wà àtìbá ìhì ẹni tó jẹ́ olùṣáájú aṣáájú àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ kí ni ẹ̀tọ́ tó wà láàrin ara wọn jẹ́hìlù àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn jálá ìmọ̀kan sí látara bẹ́ẹ̀ wọ́n ń ṣorí bú níwájú ọlọ́run ọba àlékíọlá alìjáhálù bí huquqi nas ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni pé a gbọ́dọ̀ pa ẹ̀mí ẹ̀ láì ṣe pé bóyá ó lẹ́tọ̀ọ́ sí ká pa a gbọ́dọ̀ fi dúkìá a gbọ́dọ̀ fi ráre ohun tó jẹ́ owó ẹ̀ a gbọ́dọ̀ dáàbòbò ẹ̀rìndúhù ohun tó jẹ́ ọmọlúàbí ọmọ ẹ̀dẹ́ ènìyàn a dáàbòbò gbogbo àwọn eléyìí àwọn èèyàn mọ́ o ó fa aburú alìjáhàlù bí ní ìnil hayat bó la ṣe ń ṣẹ̀mí bó la ṣe ń lólé ayé tá a fi ṣoríire ayé àti tọ̀run àwọn èèyàn wọn já kan sí i gbogbo eléyìí náà jẹ́ sábà bíi aburú eléyìí tá à ń báyìí lórílẹ̀ ayé kọ́nà ọba kó má ṣe ìṣàánú wa wà má dà jahila làálàm wàlí faransa khususan ani nàbì àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ni tí wọ́n mọ̀ ń pa ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní France lẹ́nu wọn mọ̀ ànábì sallallahu alaihi wasallam kí làwọn nǹkan tó yẹ kọ́ mọ̀ tó yẹ káwa mùsùlùmí fi kọ́ wọn tí wọ́n mọ̀ tó jẹ́ wípé ló ń jẹ́ sábàbí kí wọ́n ṣorí ibú látara ànábì sallallahu alayhi wa sallam awalan ma arafu annahu khayrul bashar wọn kọ́kọ́ mọ̀ pé ànábì sallallahu alayhi wa sallam òun ni ẹ̀dá tó dáa jùlọ nínú gbogbo tó ń jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀dá tó dáa jùlọ khayru al nínú gbọmọ ẹdẹ ènìyàn pátápátá anabi sallallahu alaihi wasallam òun ló dáa jùlọ àwọn tó dáa jùlọ wájú Ọlọ́run làwọn anabi Ọlọ́run àwọn ànábì ọlọ́run yìí àwọn márùn wọ́n gba pò ju gbogbo àwọn tó kù lọ ànábì wa gba ipò ju gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù lọ wàyí dà hosna nínà nàbí yìí ọlọ́run ní ẹran tí ń gbà tọ́nà ọba gbé má jẹ̀mú pẹ̀ láwọn ànábì ọlọ́run ọba wà ọlọ́run lórí ẹ̀ láti bẹ̀rẹ̀ wà Ibrahim lẹ́yìn náà Ibrahim ló tẹ̀lé wa Nuh lẹ́yìn náà ni Nuh wa Ibrahim lẹ́yìn náà ni Ibrahim wa Musa wa Isa bin Maryam lẹ́yìn náà ni Musa àti Isa bọ́n ṣe tẹ̀léra wọn yẹn bẹ́ẹ̀ náà lọ́ ṣe lọ́lá sí ànábì sallallahu alaihi wasallam síwájú gbogbo wọn ni ọlọ́ni wa innaka la'ala khuluqin azim ọlọ́ni rí ànábì sallallahu alaihi wasallam mutlaqan lápapọ̀ ìrẹ́niwẹ́ dáa jùlọ ànábì sallallahu alaihi wa sallam ní khairukum khairukum li ahli li ahlihi ó lẹ́n tó dáa jùlọ nú yín lẹ́n tó dáa sáwọn ará ilé ẹ̀ wa ana khairukum li ahli èmi mo sì dáa sáwọn ará ilé mi jùlọ ànábì dáa jù wá lọ kọ́lọ̀ ọba àlekè ọlá kó ṣàánú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀ nípa pé ànábì dáa jù àwọn lọ a ní láti jẹ́ kọ́ mọ̀ anna nabiyya sallallahu alaihi pé ànábì sallallahu alaihi wasallam ó lọ́lá ju gbogbo yín lọ níwájú ọlọ́wọ́n ọba níwájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànábì sallallahu alaihi wasallam ó lọ́lá ju gbogbo yín lọ ẹ̀rí ńgbà tí èèyàn kan fẹ́ kọ̀wé ó ní hundred the most influential people in history àwọn èèyàn hundred tí wọ́n lọ́lá jùlọ lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tó kọ́ kèsì rí ni kò ń ṣe mùsùlùmí táàbà sọ pé bóyá mùsùlùmí ni nígbà tó máa kà á talent tó pè lẹ́ni àkọ́kọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ sọ́yà stick kí ni measure kí nìdí tóun fi gbé wọn síwájú ó ti sọ criteria tóun fẹ́ lò ó ní gbogbo ẹ̀ pátápátá tẹ bá wò ó ẹni tó pààsì gbogbo àwọn nǹkan yẹn jù òun ni anabi sallallahu alayhi wa sallam ta ló gbé sí nọmba two Paul ó gbé Paul síwájú ànábì ọlọ́run Ìsá nígbà tó ní kí ló dé tí ànábì sallallahu alaihi wasallam fi gbáwájú Ìsá àtàwọn tó kù ó nítorí pé kò sí nǹkan kan tá ń pè ní gbèsè ayé tí ànábì sallallahu alaihi wasallam ò ṣerú gbèsè ayé yẹn ṣùgbọ́n ànábì Ìsá ò fẹ́ yàwó kò bímọ táàbá fi wá fìyẹn mẹ́jọ ẹ̀ pé báwo ló ṣe ṣègbésí ayé pẹ̀lú àwọn ọmọ àtìyàwó lànàbì fi ní èmi mo dá jùlọ torí pé kí ni mo dá sáwọn ará ilé mi ẹlẹ́ẹ̀kejì inú táwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ sábà bí ìmá fi aburú bá ànábì sallallahu alaihi wasallam lò ma arafu annahu ahabbu ila al-muslimina min anfusihim wọn mọ̀ pé ànábì Muhammad tẹ́ rí ẹ̀ àwọn mùsùlùmí wọ́n nífẹ̀ẹ́ ju ara wọn lọ àbúṣẹ̀ ní yọjú sí woman ẹ̀ báyìí ok bóyá lè kàṣà ṣó ti yé àdọ́bì sallallahu alaihi wasallam àwọn ò mọ̀ wípé tí o bá wo mùsùlùmí ṣùṣùn tó bú yẹ tó bú bàbẹ́ bó ṣe máa dùn kò lè dàbí tó bá bú ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ń bú ànábì sallallahu alaihi wasallam bóyá ìpalẹ̀ kò yẹ dé nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú ìyàwó títí ẹ̀ pé ìyàwó tó gbé sílé ìyá arúgbó ni ẹni tó jẹ́ pé ọmọ àbígbẹ̀yìn ẹ̀ ó ju òun gangan lọ ṣẹ́mẹ̀ pé nínú Islam kò sí aburú mẹ́ẹ̀ béèyàn bá fẹ́ arúgbó tó fẹ́ fẹ́yàwó tó jẹ́ ọmọ twenty years tó wá rí sísà tó jẹ́ bíi fifty five afáhà ẹ̀ nígbà ó lè fẹ́ fẹ́yàwó ó ní mo ti rí sísà kan kò pẹ́ ní ó mù wọ́n wá ní ẹjẹ́ àwò ẹjẹ́ alọ́ nígbàtà aṣáríyá yẹn tó ń jáde bọ̀ wọ́n bá lóun ló ń bọ̀ yẹn àwọn young young sister kan dẹ̀ tẹ̀lé gbogbo tó ní kálukú ti rò pé ah, ìyá ìyàwó nìyẹn o ẹ jẹ́ ayọ̀ lọ kí ìyá ìyàwó dáadáa o àwọn tó fẹ́ fún wa lọ́mọ nìyẹn o lábáńkì ìyá ìyàwó ló bá di pé brother ní àrárá ah, wife mi nìyẹn wife mi nìyẹn jọmọ kò sí láìfi mẹ́ kò takò ẹ̀sìn tó bá jẹ́ pé májẹ̀mú téèyàn fi ń fẹ́rẹ̀ ẹni tó bá ti wà ń bẹ̀ gbogbo tí sì máa ń fa ká má fẹ́rẹ̀ ẹni tí ò bá ti sí ń bẹ̀ ká sọ fún wọn pé báraka Allahu wà báraka alayka wà jama'a baynakuma bi khairin ọlọ́run bá yín fàlùbáríkà sí ìyátá yìí wò pé fifty five yẹn bọ́lọ́n bá fẹ́ ó sì lè bímọ kọ́lọ́n ọba àlékè ọlá kó fi wá ṣe kóńgẹ́ dáadáa a gbìyànjú nígbà tó bẹ̀rẹ̀ sí bú ẹni inú bá ń bí òun náà òun náà bá ń farata torí ẹni tó ṣe pàtàkì jù gbèsè ayé tiẹ̀ òun nìyá wọ́n ti wá bú ya yẹn báyìí wọ́n wá yí àwòrán oríṣiríṣi láwọn àwòrán suwarun mushawahan àwọn àwòrán tó jẹ́ pé èèyàn máa rí báyìí tóun gan bá rí afẹ́ lè kórìí rẹ̀ pé àṣeyàwó ah, òun ló rí báyìí nígbà wá bẹ̀rẹ̀ sí ìwọ sì ní ẹni tó ṣe pàtàkì jù ń gbèsè ayé àwọn billions of people ó ń bàjẹ́ ànábì sallallahu alaihi wasallam ó ní la yuminu ahadukum hatta akuna ahaba ilayhi mi walidihi wa waladihi wa nasi ajma'in ó lẹ́nìkan nu yóò sì lè jó nígbàgbọ́ òdodo táfi nífẹ̀ẹ́ mi ànábì sallallahu wasallam ju gbogbo ẹ̀dá lọ a nífẹ̀ẹ́ mi ju bàbá ẹ̀ lọ a nífẹ̀ẹ́ mi ju ọmọ ẹ lọ a sì nífẹ̀ẹ́ mi ju gbogbo èèyàn lọ Muaz dọ́ba bí ẹ léèrè pé inú ànábì sallallahu alaihi wasallam àti dáàdì ẹ̀ ta ló láìkì jù ta ló máa sọ ẹ́ wàá mú wàá mú prophet Muhammad barakallahu fika bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn o torí ọjọ́ tó bá ṣẹlẹ̀ tó kánú síra pé ànábì sallallahu alaihi wasallam ń sọ hé tí dáàdì ẹ̀ wá ń sọ pé bí Ma wo pàfà ní dádì ẹ o kí ló máa mú ohun táwọn bí sallallahu alaihi wasallam sọ ló máa mú. bàbá fáìtọ̀ bàbá fáìtì kan wá ọ̀dọ̀ ẹ̀dẹ̀rà wà náà wà máa yẹn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam jà àwọn òbí wa lọ tóbi wa bá ṣe mistake kò sí nǹkankan tó fẹ́ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run láti wá correct ẹ̀ tánàbí bá ṣe mistake àyà máa sọ̀kalẹ̀ láti sọ́mọ̀ láti kọ̀rẹ́tì ànábì sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ jẹ káwọn èèyàn ọmọ yẹn dájú pé ànábì tẹ́ rí yẹn ahabbu ilayna min anfusina a nífẹ̀ẹ́ ju ara wa lọ àwọn sọ̀hábà tí wọ́n bá wà ní ojú ogun àbí tí wọ́n wà bí tẹ́ wúwà gbogbo bí tí ewu lè gbà wáyọ sí ànábì sallallahu alaihi lọ máa ń dúró sí pé tí kí 100 ti ṣe àwa bó ṣe yẹ kó rí nìyẹn táwọn Yorùbá mele ìwọ̀n nímọ̀dí ta bá sọ fáwọn èèyàn pé tọ́ bá ti ẹ̀bú ànábì ẹ má ṣe protest àwọn èèyàn ní gbọ́ wọn ní gbà o èmi lè má ṣe o ṣùgbọ́n àwọn kò sí ṣe pé àwọn ò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam àgbóyè ẹ̀sìn wá dé àwọn level kan ni láfi wò pé yẹn kọ́ ni solution ṣùgbọ́n àwọn èèyàn tó wà káàkiri yẹn tọ́ bá lọ bú ànábì ah ìmí rẹ́dì láti tẹ́kì bullet fanobi o nílẹ̀ haúsá wọ́n ní àwọn yẹn tó bá ti ní wọ́n bú ànábì ń bì kan báyìí ẹni tó mú gbó tó ń ṣe ṣìnà àwò pé ah opportunity dé jẹ́ lọ kún torí ànábì sallallahu alaihi wasallam pé bóyá tó bá kún torí ànábì sallallahu alaihi wasallam ó lè jẹ́ sábà bíi kó ń wà lùjọ́ náà láti wò pé jẹ́ lọ́bàlẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni òun bá ti ẹ̀fẹ́ bọ́ sí ló fi jẹ́ pọ̀ ọ̀yọ́ gbọ́dọ̀ mọ̀ pé tẹ bá ń fi gbogbo nǹkan bá mùsùlùmí ṣeré ẹ má fi ìjọmọlúàbí ànábì sallallahu alaihi wasallam ẹ má fi bá wọn mùsùlùmí ṣeré rárá o torí pé tẹ bá bú bàbá mùsùlùmí tẹ bá bú ya ẹ̀ ó lè wo pé jẹ́ ń fi wọ́n lẹ̀ ṣùgbọ́n tẹ bá bú ànábì sallallahu alaihi wasallam ah ó dìpẹ́ndì ibi tó bá ti bà á lára lásìkò yẹn ó lè bá níbi tó jẹ́ páyú ẹ̀ṣẹ́ tẹ́ bá ti mọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fáwọn èèyàn ẹ ní rí mùsùlùmí kó wá máa bú ànábì tẹ́yìn gbàgbọ́ náà kí ló dé tó wá jẹ́ wípé ẹ̀yin wá sọ ànábì táwọn gbàgbọ́ yẹn ẹ wá sọ dìgbà kólẹ̀ tó jẹ́ pé gbogbo àtẹ́ bá ti fẹ́ tọ́ mùsùlùmí ohun tẹ́ máa ń wò pé kẹ́ náà ni wípé ẹ jẹ́ ká bú ànábì wọn ẹ jẹ́ ká lọ dáná sun kùránì wọn ní gbogbo bí oṣù tó kọjá wọ́n sì yẹn náà rẹpẹtẹ láwọn ìlú wọ́n sì ṣe ń France náà wọ́n á gbé kùránì wọ́n lè máa da ọtí ọtí wọ́n lè máa dalé lórí báyìí Ṣe ìyẹn wá dí ọlá kúránì kú ni wọ́n ti ṣe gbogbo gbìyànjú láti yí túmọ̀ ẹ̀ padà wọ́n ṣe gbìyànjú láti print irú ẹ̀ jáde wọn kì í ṣàṣeyọrí lórí ẹ̀ wọ́n wá òkè ẹjẹ́ a máa yẹ pẹrẹ ẹ jẹ́ ká máa sọ fún Ọ̀yọ́ pé ìwé yẹn nǹkan burúkú ló wà ń bẹ̀ wà mọ́kàrú wà mọ́kàrọ̀ Allah wallahu khairul kọ́ àwọn ń nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó yẹ káráyé mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam táwa náà gbọ́dọ̀ mọ̀ tá gbọ́dọ̀ máa sọ fáwọn èèyàn kí ló ń jẹ́ òun náà ọba sọ̀rọ̀ Anọbi sallallahu alaihi wasallam rí yẹ ọlọ́run máa ń bá sọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe kí ni ó máa ń bá ànábì sallallahu sọ̀rọ̀ gbogbo àwọn anọbi tó kù nínú tí ọlọ́run bá ṣe fún ànábì sallallahu alaihi wasallam ni wípé ànábì sallallahu alaihi wasallam ó gbọ́ ohùn ọlọ́run ṣùgbọ́n kò rí ọlọ́run ó sì dé ibì kan láàyè tó jẹ́ pàwọn ànábì ọlọ́run kankan kò sánàbí ọlọ́run kan tó dé bẹ́ẹ̀ rí bá mú ànábì sallallahu alaihi wasallam ọlọ́run mú débẹ̀ ìyẹn ni Aye tí ọlọ́wọ́ bá ń pè ní sídírọ́tìlù mùntáhà nígbàtí jìbìrìlì débẹ̀ ó sọ fánàbí sallallahu alaihi wasallam ó níbi tá a dé yìí náà la dé yìí o èmi á dúró díẹ̀ ń ìwà wa máa lọ síwájú ibi tó jẹ́ pé jìbìrìlì gan rí ànábì bọ́ náà sọ̀rọ̀ ti ń bá náà sọ̀rọ̀ nínú ṣe fánàbí ànábì ọlọ́run ìnàbí yù ni ló bí àbíkọ̀rọ̀ ọlọ́run sọ́dà pẹ̀lú kó fún ní alaq tọ́lọ́run ti sọ pé ikra bismi rabbika alladhi khalaqa wà nàbí ni àwọn ànábì mi wà mursal wà ọlọ́run ṣe wọ́n ní nabiyyun mursal ọlọ́run tún rán wọn sáyé ọlọ́run rán wọn sáwọn èèyàn wọn irú ẹni tọ́lọ̀ bá ti fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nabiyyun ni ànábì ni mursalu ni ànábì sallallahu alayhi wa sallam ó máa ń gbọ́n tí ọlọ́run bá ń sọ ọlọ́run sì máa bá ànábì sọ̀rọ̀ a máa rán jìbìrìl pé kó lọ jíṣẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fóònù tàbí rìkọ́ọ̀dù yẹn àwọn tí wọ́n wò wá wọ́n ní kó sọ̀rọ̀ mo wá padà rántí nǹkan tó kò ń ṣe. náà so gẹ́gẹ́ bí tí a ń sọ fún wa pé ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan kọ́ wà tí àwọn èèyàn mọ̀ nípa ànábì sallallahu alayhi wa sallam látara páwọn èèyàn mọ̀ nípa ànábì sallallahu alayhi wa sallam ó ń bí kọjá là ó ń bí àìdúró síbi tọ́lọ́ ọba fi wọ́n sí nǹkan àkọ́kọ́ táwọn èèyàn mọ̀ ní wípé ànábì sallallahu alayhi wa sallam yìí huwa khairul bashar gbogbo ẹ̀dá tọ́lọ́ ọba dá ànábì sallallahu alayhi wa sallam òun ló dáa jùlọ nínú gbogbo ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn èèyàn mọ̀ wípé ànábì sallallahu alayhi wa sallam ahabu ilal muslimina min anfusihim wọ́n mọ̀ wípé ànábì sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí wọ́n nífẹ̀ẹ́ ànábì yìí ju ara wọn lọ wọ́n ṣe tán ṣáájú kíkú tó pa ànábì sallallahu alayhi wa sallam pé kí àwọn ti kú ṣáájú kí nǹkan ẹyọ kan kó tó ṣe ànábì sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí wọ́n ṣe tán pé kí mẹ́wàá kó ti ṣe àwọn torí pé wọ́n gbà wípé ìmá bẹ ànábì sallallahu alaihi wasallam ó lóore ju káwọn máa bẹ láyé lọ ó lóore ju káwọn máa bẹ láyé lọ ló fi jẹ́ ń pàwà náà gbọ́dọ̀ gbìyànjú ká gbọ́ àgbọ́yé lè pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta ni pé ànábì tẹ rí yẹn nàbí yù ni ẹni ọba àlékè ọlá fún ní ni ọlọ́ọ̀ba máa rán àwọn màláìka rẹ̀ màláìka jìbìrìl ọlọ́ọ̀ba máa rán sí ànábì ọlọ́ọ̀ba rán sí nígbà àkọ́kọ́ tánàbì sallallahu ma wa fi di pẹ̀lú ńgbà tọ́lọ́ọ̀ba sọ pé yá ọlọ́wọ́ bá alékí wa wà ọ́rùsílá bilmudassir ọlọ́wọ́ sọ di ẹntá máa jẹ́ òjíṣẹ́ pẹ̀lú súratul mudassir tọ́lọ́wọ́ bá alékí ọlá sọ pé ya ayúhal mudassir kom fa anzir ọlọ́ni rẹ tó ń pariwo pé ẹdáṣọ́bòmí ẹdáṣọ́bòmí kom ọlọ́ni dìde fa anzir kó wá bẹ̀rẹ̀ sí máa ṣe kìlọ̀ wà ọ́rùsílá ìlàlà àlàmì iṣẹ́ tọ́nà wa gbé fà nọ́bí sallallahu alaihi gbogbo àgbáyé pátápátá lọ́nà ọba rán ànọ́bí sallallahu alaihi wasallam sí ló fi jẹ́ ń pàwà náà gbọ́dọ̀ gbìyànjú káàmù ilé ń pa ànọ́bí sallallahu alaihi wasallam wà mimma jahila alfaransa àní nàbí sallallahu alaihi nínú táwọn ará France mọ̀ nípa ànọ́bí sallallahu alaihi tí wọ́n fi ń fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n fi ń bú ànọ́bí sallallahu alaihi anna ummatahu khairul umma wọ́n mọ̀ pànábì yẹn àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n lóore jà àwọn ọmọlẹ́yìn tàwọn lọ àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n a máa gbọ́rọ̀ sí lẹ́nu àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ tọkàntọkàn bọ́n ṣe nífẹ̀ẹ́ lójú ẹ̀ tí ò bá tún sí ń bẹ̀ wọ́n tún nífẹ̀ẹ́ náà ni bọ́n ṣe nífẹ̀ẹ́ ní kọ̀kọ̀ wọ́n nífẹ̀ẹ́ ní gbangba wọ́n sì lè kú nítorí títí ẹ̀ wọ́n wá retí nǹkan kan látọ̀dọ̀ ẹ̀ àyàfi látọ̀dọ̀ náà ọba tó rán wọn ọlọ́run ní kuntum khayra ummah ukhrijat linnas ọlọ́run lẹ́yìn ọmọlẹ́yìn ànábì àtànábì fún rẹ̀ ẹ̀yin lẹ dáa jùlọ tọ́lọ́ bá gbé yín kalẹ̀ fún àgbáyé kí ló dé ọlọ́run ní ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ìdí tẹ́ fi dájà wọn tó kù lọ ẹ máa ń pàṣẹ dáadáa ẹ sì máa ń kọ aburú wa tu'minuna billah ẹ sì tún ní ìgbàgbọ́ nu ọlọ́run ọba àlékè ọlá wàláwù amana ahlul kitab ọlọ́run láwọn jíù àti kírísítẹ̀ yẹn àwọn náà lè rí wọ́n gbà mí kọ́ máa gbá gbogbo káàkiri kọ́ láwọn ń ṣe wàásù ṣùgbọ́n wọn ò nígbàgbọ́ ni ti ṣe kíni ó ti dàrú ṣùgbọ́n yí ń pèpè síbi dáadáa ẹ̀ ń kọ́ aburú ẹ tún ní ìgbàgbọ́ tó yẹ kẹ́ ni. àwọn èèyàn wá mọ̀ yẹn pé àwọn ọmọlẹ́yìn ànábì yẹn tẹ́ ń nínú táwọn èèyàn yóò mọ̀ mà àrọ̀fù wọn mọ̀ ipá nọ́bí sallallahu alaihi wasallam yìí shafi'un mushaffa'an lahum yawma la yanfa'u shafa'a wọn mọ̀ wípà nọ́bí yẹn ọjọ́ tí ò ní sí ẹ̀dá kan báyìí tó lè ṣìpẹ̀ fún pé wọn náà bá bá wa tó máa lè ṣe yẹ́jọ́ gbéǹde alìkìyàmọ̀ àyàfi ànábì sallallahu alaihi wasallam ànábì ní tó bá di ọjọ́ gbéǹde alìkìyàmọ̀ àwọn èèyàn wá wà nínú oòrùn nínú oòrùn jọ gbéǹde alìkìyàmọ̀ oòrùn yìí máa kan àtàrí ọlọ́wà wa ni a bọ́ dàrú ohun tó bá wá máa ṣẹlẹ̀ àwọn ìyá máa wò pé à ah, bákan méjì ni nínú kí n jọmọ náà àbí kí n jọmọ àlùjọ náà kọ́nà má ṣe ṣe wá lọ́mọ àlùjọ náà kó má ṣe wá lọ́mọ náà àwọn ìyá máa rú gbogbo eléyìí wọ́n wá máa wò wípé ta ni ká lọ bá ó yá ẹjẹ́ ni bàbá gbogbo wà náà ṣe bó ló jẹ́ ká lọ sílé ayé òun ló jẹ́ èso náà wọ́n wá ní wa bọ́ lọ́hùn iná rọ́bànà ọlọ́run ọba wa yẹ́gdọ́bù níyàwó ọlọ́run ọba bínú lẹ́ni gọ́dùbàn ìbínú tó ṣe wípé kò bírú èrì kò sì ní bírú ẹ̀ lẹ́yìn èrì ọlọ́run bínú ó ní èmi mi lè lọ́bọ́ torí pé ń gbà tí ó ní a jẹ tí ọlọ́run ọba ọlá ní ká má jẹ látara bẹ́ẹ̀ ọlọ́run bínú èmi náà tó ẹni tó lè lọ wájú wọn lọ bá nọ́bí a sọ wípé a mi tó bẹ̀ láti lọ wájú ọlọ́run torí pé ń gbà mo wà nílé ayé tí bá rán mo bi bá tí mi nímọ̀ ń pa ẹ̀ mo ń sọ fọ́nà pé ọmọ mi tó fẹ́ parun ìwọ ọlọ́run nínú àwọn ará ilé mi ni ọlọ́run ni ó yá dákẹ́ má ohun tó nímọ̀ nípa ẹ̀ má ma béèrè ẹ̀ mọ́ ó ní látara tó ń béèrè yìí ọlọ́run bá tatara ẹ̀ bínú òun náà ò tó ẹrú tó lè ọba a ní ṣùgbọ́n Ibrahim àwọn èèyàn bá gbéra á tún lọ sí Ibrahim Ibrahim náà sọ pé à èmi náà ṣe ọlọ́run mi nílé lọ ọ̀dọ̀ ọlọ́run lẹ́ni nígbà mo wà nílé ayé èmi náà parọ́ irọ́ yìí sì ni irú irọ́ wo ló pa wọ́n ní Ibrahim parọ́ mẹ́ta rí ilé ayé ẹ̀ tán bá bi oníkálukú wa pé rọ́mìlú la ti parí ṣẹ̀mẹ̀ pé kọ́nà ń ṣàforíjì fún wa ni irọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó pa ó pa méjì torí tọ́lọ́wọ́n ọba ẹyọ kan torí tiẹ̀ irọ́ tó pa nítorí tọ́lọ́hùn nígbà tó sọ pé ó yá Ibrahim ó yá abẹ́ lọ sọ́dún eégún Ibrahim ní àmì ìnílé lọ ó ní inni mọ̀ríọ̀ ó ní torí pé mo inni sẹ́kìl fàkọ́lá inni sẹ́kìl ó ní ara mi ò yá ara ẹ̀dẹ̀ yá ṣe mọ̀ pé ìdí tó fi sọ pààrọ̀ òun ò yá kò fẹ́ lọ bá wọn ṣòrìṣà ni torí tọ́lọ́hùn nìyẹn nígbà táwọn èèyàn tún dé tí Ibrahim ti gé gbogbo àwọn òrìṣà wọn yẹn wọ́n ni àtà ah, ló wá man fa'ala hadha bi alihatina ìrẹ́ Ibrahim ta ló se lè pẹ́ láwọn ọlọ́run wáyìí àwọn òrìṣà ó ní fas'aluhum min kanu yantiqun ẹ lọ bí wọ́n tó bá jẹ́ pọ́ ń sọ̀rọ̀ èyí tó ga jù nú wọn tó ṣe orí bí orí jẹ́ ní nígbà tó wọn àtìyàwó ẹ̀ wọ́n kọjá nínú kan ọwọ́ àgbàbẹ̀ ọba kọwa wà lóòlú yẹn ọba yẹn máa gba ìyàwó níyàwó ni nígbà tó wá rí Ibrahim pẹ̀lú ìyàwó ẹ̀ Ibrahim wá sọ fún ìyàwó ẹ̀ pé tó bá ti dọ́dọ̀ ẹ̀ sọ fún un pé mi lọ́kọ ẹ̀ o sọ fún un pé ẹ̀gbọ́n àtàbúrò ni wá nígbà tó wá débẹ̀ ó ni ọba wá fẹ́ fi ọwọ́ kan yá yìí tó bá kan ọba ọwọ́ ẹ̀ ló bá gbá ah, àlùjọ̀nú lélẹ́yìí o ló bá kó ẹrú kó ẹrù ló bá kó fún Ibrahim àti ìyàwó ẹ̀ pé ẹ máa kó lọ àgbọ́dọ̀ fọwọ́ kọ eléyìí ó fẹ́ fọwọ́ kan lákọ̀ọ́kọ́ electric ó tún fẹ́ tẹ̀ ẹlẹ́ẹ̀kejì à ó wò pé eléyìí ló bá tẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bóyá títọ́ dé nìyẹn nínú àwọn ẹ̀bùn tó wá fún yáì ah Allahu Akbar àwọn obìnrin rere nínú àwọn ẹ̀bùn tó fún yáì ẹrúbìnrin kan wà mẹ́ ẹrúbìnrin ló wà òkú kí ló ń fẹ́ fi ṣe lónìí ọkọ mi mo ti fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹgbọ́n náà tóbi jọmọ́ báwọn ó wa náà ṣe máa ń ṣe láyè sí i nìyẹn tó bá rí obìnrin kan tó dáa wọ́n wá wò pé àbú zawashuka mo fún yín ẹ fi ṣèyàwó ẹ fẹ́ lé mi lórí mi ń fẹ́ kọ́ lọ́hùn ṣe mí lémi nìkan lọ́ọ̀dẹ yìí àwọn sisters ní mọ́nì gan bọ́ọ̀ náà ṣe máa ń ṣe nìyẹn ẹ jẹ́ adúpẹ́ fọ́lọ́hùn irọ́ yẹn ló pa nítorí ta rẹ̀ ìyàwó tó wá fẹ́ yẹ òun ló wá kọ́kọ́ bímọ òun ló bí Ismail lọ́lọ́run ṣe wá fún ìyá yẹn lọ́mọ tiẹ̀ tó jẹ́ Ishaq ẹ wo obìnrin àwọn gbà mí pé ńgbà tó wà tóun ti bímọ à kọ́kọ́ òun má try mọ́ sí náà kọ́kọ́ òun wá bímọ kó má wá bí à kájọ wà lẹ́fù kan náà ni o ó sì mẹ́ pé wọ́n lo níṣù kò sí tó burú ó lè gbọ́kùnrin láyè kó fẹ́yàwó ọlọ́ọ̀ bá lè wo látara ṣe olóore tó ń ṣe yẹn kọ́lọ̀ bá padà sí náà fóun náà kọ́lọ̀ kó fún wa ní mọ́nì kọ́lọ̀ fún wa ní mọ́nì gbogbo àwọn nǹkan yìí a ní láti máa sọ síra wa létí torí ti reality bá ń dé reality a máa dé àkọọ́lẹ̀ ọlọ́run ọba máa gba wájú ẹlòmíì àti wà ní ètò ọlọ́run kó níyàwó pípọ̀ ni tó bá dé kò yẹ kó dàgbé sí ayé wa rú torí pé tó ọlọ́run ni ọkùnrin tó fẹ́yàwó tó pọ̀ ṣáájú kọ́lọ́n tó da ọlọ́run ti kọ́ ọmọ ọkùnrin tí ò ríyàwó fẹ́ rárá ṣáájú kọ́lọ́n tó da ọlọ́run ti kọ́ ọmọ ẹni tí ò rọmọ bí ọlọ́run ti kọ́ ṣáájú kọ́lọ́n tó da ẹni tó máa late kó tó bímọ ọlọ́run ti kọ́ tiẹ̀ náà kí la wá ń dara láàmú fúnjọ mọ́ àfi ká ṣe kí ni ká tẹ̀ jẹjẹ àwọn èèyàn wọn ò mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam nípa pé tó bá dọjọ́ gbèndé alìkìyàmọ̀ ó máa ṣèpẹ̀ fún àwọn tó bá mọ̀ ni tí ẹ̀mẹ́kọ́ máa jẹ́ ń Ibrahim amíà èmi náà parọ́ ọlọ́run bínú lẹ́ni a ní ṣùgbọ́n mo mèèyàn pẹ́ lọ sọ́dọ̀ Musa táwọn èèyàn bá dọ́dọ̀ Musa Musa ní kọ̀táǹtù náà nígbà mo wà nílé ayé mo pààyàn mo ṣe ṣe pààyàn èèyàn méjì ń jà ìkan bá pè mí pé musa musa àjọmọ̀ pé yorùbá ni mí à odua ní mí tọkàntọkàn odua dẹni wọ́n náà ọmọ ibo ló ń bá mi jà yìí náà wá gbèjà mi ṣe mọ̀ pé ń tà ń bá kiri nìyẹn ẹ odua republic ọlọ́run ní jẹ́ àárí nígbà wọ́n bàjẹ́ òòṣà ni wọ́n fi ni wọ́n fẹ́ fi pinlẹ̀ ṣé odua ní bàbá wa ni ṣáájú kó odua tó dé láti mọ́kà tán ló sá lọ ńgbà tí tí ẹ̀sìn dé mọ́kà tó sá lọ pé kóun má bàa bá lọ tán ló wá rìn délẹ̀ yorùbá ń bí ṣèbó bá àwọn bàbá tó bí wa gangan lẹ̀ òun kọjá lágbára tó gbàgbára mọ́ wọn lọ́wọ́ ló fi dípò ló tó ti yé tí òkan náà ń ṣàánú wa ọlọ́run ní jẹ́ kí nàìjíríà tú ọlọ́run àbáwá tún àwọn olórí wa ṣe á sì tún àwọn ọmọlẹ́yìn náà ṣe Musa sọ wípé mo pààyàn ọlọ́run bínú lénìí a ní mo mọ̀ yọ̀kan tẹ bá lọ bá a ní ẹ̀lọ bá Ìsá tó bá dọ́dọ̀ Ìsá Ìsá náà wá sọ fáwọn èèyàn wípé à èmi tẹ wá bá ìmì lè déwájú ọlọ́run lọ bá yín bẹ̀bẹ̀ o nígbà mo wà nílé ìbínú tí ò bírú ẹ̀rí a ní ṣùgbọ́n mo mèèyàn kan tó ṣe pé tẹ bá lọ sọ́dọ̀ ẹ̀ ọlọ́ọ̀bá àlékíọlá á wò yí ṣe alóhùn náà ni Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn bá máa sá kiri aina Muhammad aina Muhammad sallallahu alaihi wasallam macaroni Emmanuel Makaroni. tó jẹ́ president France òun náà máa wà náà tá máa sáré kiri aina Muhammad muhammadu dà donald trump george bush gbogbo wọn náà máa sá kiri ni pé muhammadu dà muhammadu dà ó kójọ káti ẹ̀kú ònú òrùn iná kákú ònú òrùn iná wọn bá wọn lọ bá nọbì sallallahu alaihi wasallam wọn á ní ìwà nọbì ìwọ nìkan náà ló kú báyìí táwọn opó lè ṣìpẹ̀ fún wa ànọ́bì sallallahu alaihi wasallam olóhun wa wá lọ síwájú ọlọ́run ọba òun wa wá sùjúdù òun á wá máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́hun pẹ̀lú àwọn gbólóhùn tó jẹ́ pé òun ò tí ì mọ̀ báyìí ọlọ́run ló máa ní kóun máa rí wí òun á fi pé ọlọ́run ọ̀nà àwa ni ishfa isal máa béèrè ohun tó bá fẹ́ ishfa anta mushafa máa ṣipẹ́ gbogbo pẹ̀ tó bá ṣe lénìí àwọn náà bá máa gbà ànábì sallallahu alaihi wasallam wá ṣipẹ́ pé wọ́n lọ dájọ́ lórí àwọn ènìyàn torí ọlọ́ akọ̀kọ́ akọ́ ẹmọ̀ pé kọ́nà ọba àlekè ọlá má pawátì kọ́nà má pawátì kéèyàn lọ sí bóyá ọmọ skul ni wọ́n wá lọ sọ́fíìsì bóyá dean of faculty wọ́n fẹ́ sáì àwọn dọ́kúmẹ́ǹtì kan bẹ̀ tó jẹ́ pé dọ́kúmẹ́ǹtì yẹn lọ́ máa gbé lọ department tó máa fi jẹ́ pé wọ́n ti wà admitted sí university sí department kankan tí ò bá sí signation dean of faculty yẹn bẹ̀ kò sí nǹkan kan dean of faculty wá bínú àwọn èèyàn wá tó látàárọ̀ dálẹ́ kò dá wọn lóò wọ́n tún lọ bẹ̀ ńjọ́ kejì kò dá wọn wọ́n wá lọ ń bá gbogbo àwọn lecturers àwọn professor ní university, pé ẹja lọ bá professor kìíní kan bóyá tó ń bá débẹ̀ ẹja lọ bá professor kìíní kan ọ̀rẹ́ jọ ni wọ́n à ṣé dín ni àmì nílé dọ́dọ̀ ẹ o àwọn dọ́kúmẹ́ǹtì kan wà tó yẹ kémi náà sẹ́ndì lọ sọ́dọ̀ ẹ̀ tí mi ti sẹ́ndì débẹ̀ kí n dẹ̀ tó parí dọ́kúmẹ́ǹtì yẹn sì á tóṣù kan so tó ṣùkò bá tó mi sí ilé dọ́dọ̀ ẹ̀ ẹjá tún lọ bá professor kìíní kan wọ́n tún dọ́dọ̀ ẹ̀yẹ náà tún wà wá wípé àdín mi tó wojú ẹ̀ tí bàbá bá ti ń bínú ah tí bá débẹ̀ ó lè bínú sí mi gan náà kan wá sọ pé student kan wà tó bá dọ́dọ̀ bàbá ẹmọ eré táwọn èèyàn máa sá lọ bá ru ẹni yẹn ìyẹn ni mọ̀kọ́mọ̀ Mahmood ipò ẹ̀yìn tó ní kálukú a máa wá yìí pé ah muhammadu ló lè ṣe muhammadu ló lè ṣe muhammadu ló lè ṣe sallallahu alaihi wasallam ṣẹ́mi pé táwọn ará france bá mẹ́lẹ̀ ṣé wọ́n máa bú ànábì wọ́n ní bú ànábì sallallahu alaihi wasallam gbogbo eléyìí náà ló yẹ ká sọ fáwọn èèyàn ẹ̀ẹ́mẹ́lẹ̀ ń pa ànábì sallallahu alaihi wasallam kọ́nà ọba kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa bákan náà látara àsìkò mo ní àwọn nǹkan tó yẹ káyé mọ́ ń pa ànábì tẹ́mi kọ kalẹ̀ síbí wọn ò dín ní twenty five ó dẹ̀ tún ju bẹ́ẹ̀ lọ́jọ́ mọ́ nínú ẹ̀ wọn ò mọ̀ pànọ́bì ma arafu annahu ma sami'a bi ahad min hadhihi al-umma yahudiyyun aw nasraniyyun thumma lam láti ìgbà tó ti wá sílé ayé téèyàn kan bá wá wá sílé ayé tó wá gbọ́ pé wọ́n dárúkọ ẹ̀ kò wá wádìí nípa ẹ̀ débi pé kó lè mọ̀ kó sì lè bá gbàgbọ́ kó sì lè máa tẹ̀lé yẹ̀wúdí ni àbí nàṣàrà jíù ni àbí christian ó wá kú láì gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ àyàfi kó jọmọ náà ànábì sallallahu alaihi wasallam ní ma sami'a bi ahadun min hadhihi al-ummah ànábì léèyàn kan nínú gbogbo ọmọ lẹ́yìn mi àwọn tó bá wá lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam min ummatihi nínú àwọn ọmọlẹ́yìn ẹni wọ́n gbà wọn gbà ọmọlẹ́yìn ànábì lọ jẹ́ wọn wá gbà tó rí pé tó bá dọjọ́ gbèdé àlìkìyàmọ̀ gbogbo àwọn christians ẹ̀rí yẹ nítò lẹ́yìn ẹyin sá o toró nǹkan lọ́tẹ̀lé paul lọ́tẹ̀lé o gbogbo àwọn tó ń pera wọn jù wọn nítò lẹ́yìn musa o kẹ́ mọ́ máa lọ rò pé bóyá ọmọlẹ́yìn ẹ̀ ni wọn o wọn ṣe ọmọlẹ́yìn wọn o ọmọlẹ́yìn ànábì sọnù máa lọ sẹ́lá gbogbo wọn gbogbo wọn pátápátá ẹ̀yìn ànábì lọ́ máa tò ṣùgbọ́n àwọn tó tò sẹ́yìn ànábì sí méjì ó mọ̀ dáàwà àwọn agbọ́mágbà wà ó mọ̀ lè jábà àti àwọn agbọ́gbà irú wọn wà kọ́nà má jẹ́ ká yapa kọ́nà jẹ́ ká kú sórí ẹ̀ gbogbo eléyìí ni a jẹ́ káwọn èèyàn mọ̀ pé wàá kẹ́ràn tó bá lọ kú tó wọn kì í wọn kì í ná o pé ẹ sọ́nà yàn wá ní ká gbàgbọ́ ni à ẹlòmíà tún máa ṣe iyèméjì pé tí ò bá gbà náà bì gbọ́ gẹ́gẹ́ bí ẹrú Ọlọ́run àtòjíṣẹ́ ó sì tẹ̀lé ẹlòmíà máa ṣe iyèméjì pé ẹ sọ́nà wá wọ náà ni à iná ló ń lọ tààràrà iná ni tààràrà o bí yóò ti lọ tẹ̀ lánàá bí sallallahu alaihi wasallam ìyẹn jẹ́ ti gbogbo wa náà gbọ́dọ̀ dìmẹ́rù àdìmẹ́rù ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ìmọ́nì àdìmẹ́rù ní ìmọ́nì o èèyàn gbọ́dọ̀ jẹ́ kó bọ́ àgbọ́dọ̀ jẹ́ kó jábọ́ àgbọ́dọ̀ fi ṣeré ìgbàgbọ́ nú ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ mélòó jọmọ́ mélòó láti dárúkọ naam mẹ́ta lọ́ọ̀lọ́ọ̀ látọ̀dún o ẹ̀dí àtútò báyìí mo ní alákọ̀ọ́kọ́ àwọn èèyàn mẹ́fà ànábì sallallahu alayhi wa sallam lẹ́ni tó dáa jù lọ́nu gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́ bá dáa ó sì yẹ ká jẹ́ kán mọ̀ a sọ fún wa pé àwọn èèyàn wọn mọ̀ pàdánbì muhammadu yẹ àwọn mùsùlùmí nífẹ̀ẹ́ ju ẹ̀mí ara wọn lọ sallallahu alaihi wasallam àwọn èèyàn túmọ̀ pàdánbì muhammadu yẹ ànábì ni òjíṣẹ́ tún ni àwọn èèyàn mọ̀ pé àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọlẹ́yìn tó dáa jùlọ àwọn èèyàn mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam òun ni olùṣepẹ̀ tó ga jù lọ́jọ́ gbèdé àlìkìyàmọ̀ mélòó nìyẹn mélòó márùn ẹlẹ́ẹ̀kẹfà àwọn èèyàn mọ̀ bí sallallahu alaihi wasallam bí èèyàn kan tó bá ta sí létí pẹ́rẹ́ nípa ànábì sallallahu alaihi wasallam pàánà bí ọlọ́run ni yẹ̀wúdí ló jẹ́ ní àbínà sára nígbà tó ti wá gbọ́ gbogbo eléyìí náà ó tún wá ṣagídí kò tún wá gbà fún ànábì sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ọmọ náà ni o ẹ má ṣe iyèméjì ń bẹ́ o béèyàn bá ṣe iyèméjì inú ẹ ọmọ náà lòun náà o kọ́ lọ́ má ṣe wá lọ́mọ náà mẹ́fà nìyẹn èyí tá a máa wá fi ṣe ní wítìrì tá a máa jẹ́lẹ̀ kejì tá a dúró ń bẹ̀ lénìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ òun náà ni wípé anáhù màá àrọ̀fù àwọn èèyàn mọ́ anáhù pé ànábì muhammad sallallahu alayhi wa sallam huwa alwahid alladhi qad ghaffara allahu lahu min dhanbihi ma taqaddama wa ma ta'akhkhara wọ́n mọ̀ pé ànábì muhammad yẹ sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátápátá eléyìí tó ṣẹ̀ síwájú àti eléyìí tó ṣẹ̀ lẹ́yìn ṣáájú kó tó kú ọlọ́run ti pa gbogbo ẹ̀rẹ́ kò sí èèyàn kan tí ò lẹ́ṣẹ̀ ànábì sallallahu alayhi wa sallam dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ títí wọ́n yàtọ̀ sí títí wa ọmọ ẹ̀dẹ́ èèyàn ni ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọlọ́ni inna fatahna laka fatha mubina ọlọ́ni dájúdájú àti ṣe ìṣẹ́gun tó fojú hàn fún ànábì sallallahu alaihi wasallam liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika látara àdí eléyìí gbogbo tó ti tì síwájú wàlíyùtímà ní ìmọ́ta huwa àlẹ́ìkà látara abẹ́ ọlọ́run tó fi parí ìdẹ̀rẹ̀ ilé ẹ lórí wàyàdíyàká sírọ́tọ̀ mùsẹ̀kímà ọlọ́run sì ti tọ́ ẹ sójú ọ̀nà tó ga ojú ọ̀nà tó dáa jùlọ àwọn èèyàn mọ́ pàdánbì yẹ bẹ́ẹ̀ bá ti ẹ̀ pé ẹ ìbádọ́bì ṣe nǹkan báyìí pé wò pé bóyá kò dáa wọ́n ní ẹ àdọ́bì sallallahu alaihi wasallam ó fojú rénà afọ́jú ṣé n tó dáa ló ṣe yẹ ni ọlọ́run ti forí jì tí ẹ̀ṣẹ̀ tọ́lọ́n ti forí jìyàn ni wọ́n fẹ́ máa mẹ́ni yẹn sí ọlọ́run ti forí jì so béèyàn kan bá rò títí pé àmọ́ ah, ti ẹ̀fẹ́ wú ẹ̀ṣẹ̀ kan tà lọ́bì dá ó nídi láti máa wá kiri torí pé ogun tó fẹ́ pè lẹ́ṣẹ̀ yẹn ọlọ́run ti sọ di iṣẹ́ rí lọ́wọ́ àbí nígbà tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nípa Abdullahi ibn Umm Maktum abasa anja ahula pé ńgbà tí arákùnrin afọ́jú kan wá bá a pé à wá kọ́ mi ń ké wá kọ́ mi lẹ́sìn wá kọ́ mi nímọ̀ ẹ̀sìn ànábì sàlàsàlám ó gbọ́kàn kó gbójú kúrò lọ́dọ̀ ẹ̀ ó wá concentrate sáwọn àwọn tí wọ́n jó lówó àwọn àwọn alágbára àwọn onípò pẹ̀lú èròǹgbà pé táwọn ilé bá gbà àìmọye èèyàn ló máa gbà lẹ́yìn látara wọn tí president ìlú kan bá gba slam kọ́nà má ṣe ṣe rọrùn Donald Trump president America kó wá di clear lọ́la ń ṣe pé òun di mùsùlùmí ẹ mọ èèyàn tó lè di mùsùlùmí látara ẹni ẹ wo gbogbo àwọn ọmọ ní bọ́ọ̀lù yẹn náà àwọn ọmọ ní bọ́ọ̀lù àwọn ọmọ ní basketball àwọn ọmọ olórin tó bá gba síláàmù nílùú òyìnbó ẹ mọ èèyàn tó máa ń gba síláàmù pẹ̀lú wọn ni torí ń pa àwọn tẹ rí yẹn ipò tí àwọn èèyàn gbé wọn sí nínú ọkàn wọn ó ju kò tó gbé ọlọ́run ọba sí lọ tẹ bá rí àwọn èèyàn bó ṣe máa ń ṣe fún Michael Jackson ẹ̀rù ọlọ́run àmàbàyín ni gbogbo àwọn olórin wọ́n ràn wọ́n tó wà ń bí náà ń tẹ bá rí bó ṣe máa ń ṣe ẹ̀mẹ́ pé ah, ìfẹ́ yìí ti ga jù ìfẹ́ yìí ó ti ga jù ló fi jẹ́ gbogbo tó bá ń ṣe lọ́nà fẹ́ ṣe bọ́ bá dé fìlà tó wọ jàlábíà àwọn náà bẹ̀rẹ̀ sí máa wọ̀ torí ìfẹ́ tí wọ́n ní sí wọn so kò sí tó burú ẹni tó ń pe àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run tó bá ráwọn èèyàn tó ga tó wò pé jẹ́ ń ṣe gbìyànjú lórí wọn látara páwọn ẹni tí wọ́n bá gba Islam oríire tó máa mú bá òun èèyàn pọ̀ ohun táwọn bí n ṣe nìyẹn istihad ni ṣùgbọ́n wá neglect ẹni ilé ọlọ́run wá correct ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ arákùnrin wa jẹ́ náà táwọn bí máa ń pọ́n kí ló tún wá kù ọlọ́run ti forí jì ṣùgbọ́n àwọn ọmọ lè fẹ́ máa mú yẹn dání wá tàtà rẹ̀ ibú kọ́lọ́n kò fi wá ṣe dáadáa lè yorùbá lè àwa náà ta ti gbọ́n pa ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn pẹ̀ instead káwọn èèyàn ṣe léyìí mọ́ọ́lùdì irọ́ náà wá ṣe káàkiri àbí bẹ́ẹ̀ kọ́ ni irọ́ ni wọ́n máa ṣe kiri pọ́n ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam tànábì ò sì rán wọn iṣẹ́ iṣẹ́ tó bá rán wa ní ẹjẹ́ agbájúmọ́jọ mọ́ wọ́n rán wa pé ká kírun ẹjẹ́ akírun dáadáa wọ́n rán wa pé ká gbàwẹ̀ ẹjẹ́ agbàwẹ̀ dáadáa wọ́n rán wa pé ká yan zàkà ẹjẹ́ amójútó àwọn nǹkan tọ́nà ò bá ti rán wa jọ mọ́ ẹ jẹ́ ká pa ti sẹ́gbẹ́ kan o kọ́nà ọba àlékè ọlá kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa kọ́nà ọba kó yọ́nú sí wa ìbínú ọlọ́run kọ́nà kó gbé jìnnà sí wa ìyọ́nú ọlọ́run ọba kọ́nà kó sun mẹ́nì kọ̀ọ̀kan wa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in tabarin tó níbèrè insha Allah náà subhanakallah náà bisimila Bẹ́ẹ̀ni. Thank you nípa ẹ̀kọ́ ìwọ̀fẹ́ ìjọ ìṣẹ́kọ̀ nípa pọ̀ ìjà ìwọ̀fọ̀ ní ìjọba táyì. Àgbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Káwa gbé e. ló fi jẹ́ pé tẹ̀rìtìf nípa pé ànábì ilé lọ́lá jẹ́ lé lọ. Ohun tó ṣòro ṣe ni, ó ṣòro ṣe àfi tí a bá rí ẹ̀rí tó ń tọ́ka sí tó fi yé àwọn nǹkan tó tọ́ka sí títò wọn àyà kúrà yẹn náà ni sòká wá sọ wípé ń sì fapẹ̀rẹ̀ Musa tó lọ́lá ju Nóòsù lọ kò fẹ́ sẹ́rí kan bá ipa tó tó wá tọ́ka sí bẹ́ẹ̀ ó tí wọ́n kojú lè jura wọn lọ nínú ìgbésí ayé àdánwò tó kàn wọ́n lè jura wọn lọ tòtá bá sì mú sí Qur'an olóla tẹ bá sì wo àwọn ànábì ìyàwó náà lọ́nà bá sọ̀rọ̀ wọn jù Qur'an àwọn sì ni wọ́n kọ àdánwò jù pé kéèyàn bá ń ni wọ́n kọ àdánwò jù náà kó wa tó bá jẹ́ pé nọ́ọ̀sù kan wà tábìsì kan wà tó sọ wípé àwọn ànábì yẹn tó àwọn tọ́nà ọba gbé síwájú náà nìyẹn tẹ bá wo nínú súrà kan sàlẹ̀ náà bí tọ́nà ọba tún fi dárúkọ wọn ó tún gbé wọn síwájú náà ni so nínú ìgbà tọ́nà ọba ń sọ̀rọ̀ nípa súrà tún já sí akọ yẹn tọ́nà ọba ń sọ̀rọ̀ nípa manhaj nípa ètò so bó ṣe dárúkọ wọn náà nìyẹn so tá a bá sì mú yẹn ó súnmọ́ ju wípé ká wá sọ wípé ká kọ̀ǹsídà àwọn nǹkan míì ká fi gbé wọn lọ́lá jura wọn lọ ẹ ti bára wọn àfa mi ọdí ẹni sọ̀rọ̀ ńlá wọn ànábì ọlọ lọba ti sọ débi wípé àwọn márùn yẹn ó parí nìyẹn torí pé wọ́n fẹ́ sá fún pé Ọlọ́run bá ní láàánú fárẹkù bẹyìn náà ahadi ní rọsọlẹ àfi ìṣòpinya láàrin wọn ìṣòpinya náà ni wípé ànígbà kan gbọ́ ká má gbà kan gbọ́ tó ti yé bọ̀ tí ọlọ́run bá ti ọlá fáwọn kan ọlọ́run ní síríkà rúṣùn ọlọ́run láwọn ànábì ọlọ́run tẹ rí yẹn fàgbọ́nà bàbọ́hùn àlàbàdé agbọ́lá fáwọn kan lórí àwọn kan tòkò sí èméjì fáwọn ànábì àwọn kan ní ọlá ju àwọn kan lọ ọlọ́wọ́ àná ẹ jẹ́ ká sí mọ́gírèdì náà bí sílẹ̀. Thank you. mo rò pé ẹ̀ẹ̀mì náà mo ń gbọ́ yín. mo rò pé ẹ̀ẹ̀mì ara rẹ̀ náà ti gbé bí ọmọ èyí tó fẹ́ fẹ́ ọkọ̀ yẹn tó jẹ́ fún òun ìgbà ara rẹ̀ náà lórí bọ̀tù bí afẹ́ bá ti wá jẹ́ ẹnìkan ló wá yóò jẹ́ yóò dùn ìyá àdúgbò àgbà ẹnìkan ló bá rí ọkùnrin yẹn fún un wá ní ẹni yìí báyìí bí alábọ̀rọ̀ tí wọ́n sọ náà tó ẹni wọ́n lè fi lọ́kọ láì béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó láìkè àbí ò láìkè tí ọmọ yẹn bá jẹ́ ọmọ kékeré torí páwọn òbí yẹn wọ́n mọ tó dáa fún ṣùgbọ́n tọ́mọ bá ti dàgbà a máa ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣó nífẹ̀ẹ́ lágbájá tó bá lóun ò nífẹ̀ẹ́ a lè encourage ẹ̀ ká paṣó èdè ẹ̀ ká ṣe wá àtìfún ká jẹ́ kó rí mọ́lẹ̀ nínú ìdí kò sí láì fi mbẹ ṣùgbọ́n àgbọ́dọ̀ jẹ́ nípa pọ̀tọ́ ọmọ tí ò ìbàlágà tí ò mọ nǹkan kan a lè jẹ́ nípa torí kò mọ tó dáa a sì rí pásìkò tó wà ló gbọ́dọ̀ máa rí ìdí tọ́mọ fi má rí rẹ̀ pọ̀ ìgbà míì wà àwọn òbí lè má ní kápá láti tọ́jú ẹ̀ mọ́ wọ́n sì rí ọkọ tó jẹ́ kó lè tọ́jú ẹ̀ ẹ̀dígẹ́ ṣé kọ́ wá sílẹ̀ kó máa rárin ni ṣé ẹ̀jẹ̀ sì ni bóyá ń sùn ìfapẹ̀rẹ̀ àwọn tó jẹ́ òbí ọmọ ibi tí wọ́n ń gbé àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó wáyé tán ní láti kúrò mbẹ̀ wọn ti ní kápá láti kó gbogbo àwọn ọmọ yìí lọ wọn wá òkú àwọn tó bá jó obìnrin wá ìta fi wọn lọ́kọ kẹ́mi wá balẹ̀ èyí tẹ́lómi máa fi fi àwọn ọmọ yẹn ká á fi wọ́n kọ́ àwọn èèyàn kan yà wọ́n máa lọ gbọ́dọ̀ àbáríṣì wọ́n máa lọ gbọ́dọ̀ àbátájù àwọn ọmọ yẹn wá gbé wọ́n á yàyà fúyà látàrẹ̀ wáyé tó jẹ́ ọmọ adọ́lé ọkọ ọkọ tó máa mójútó wọn so irú àsìkò yẹn ń sìn ọmọ fẹ́ ó kọ̀ pàápàá jùlọ tó bá já ọmọ tí wọn ti dàgbà ṣùgbọ́n tó bá ti dàgbà wọ́n lè ní choice tó ti yé kí àwọn àlìjábù àlìkọ̀bùl no àlìkítìbà kí ọmọ ànọ́gọ́rù kọ́mọ rẹ̀ tó fẹ́ fẹ́ nínú ohun tá a gbọ́dọ̀ fún wọn láǹfààní ni kó jẹ́ tí wọ́n yọ́nú sí kó ṣe pàtàkì orígun nìkáì méjì ni kò kí n ṣe mẹ́rin gbogbo àwọn yòókù yẹ kò ń ṣe ní orígun orígun tó jẹ́ méjì alákọ̀ọ́kọ́ àlìjáàbù àlìkọ̀bù offer and acceptance kí bàbá ọ̀yàwó kó ní àfà mo fún ẹ lọ́mọ mi kí ọkọ kó sọ pé mo gbà ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kí ẹ tó jẹ́ wà níyì kò yọ sí i tó ti yé kárí àlìjá wà ní kọ̀bùlù mo fẹ́ fẹ́ ọmọ yìí mo fún ẹ mo gbà á ẹni tó wá wà ní ìdájí pé kó fún yàn lọ́mọ kó yọ lùtù bẹ́ẹ̀ ni tòdí yẹn bá ti dúró nìka ìfi dúró ṣùgbọ́n ọkùnrin ò wá sí ìlẹ́tọ̀ọ́ sí obìnrin yẹn bọ́n tó ti dìyàwó ẹ̀ ohun tó bá wá sọ ọdẹ lẹ́tọ̀ òun ni sàdáàtì sàdáàtì yẹn ní wàjibáàtì làákìdì nínú àwọn nǹkan ọ̀ràn yàn kò ń ṣe nínú orígun torí pé láì sí sàdáàtì nìka ilé ṣe akídù lè dúró rárá kò dé ẹjọ́ ọ̀rọ̀ létà bọ́kò bá ìtàn sàdáàtì akídù nìka ó ti dúró ókè asàfùlà àwọn tó jẹ́ àrkánù yẹn wìláyà ẹni tó jẹ́ bàbá ẹni tó jẹ́ bàbá fóbìnrin ẹlẹ́ẹ̀kejì ṣàhádà kárí ẹlẹ́rìí tọ́jẹ́rì sí pé mo wà bẹ́ẹ̀ o nígbà tí àbúlágbájá fún ọmọ tán fún lágbájá lọ́mọ wọn tó ti yé nínú àwọn wàjibáàsì ni gbogbo àwọn tó kù yẹn nínú ẹni sàdáàsì tó tá a bá rí ẹlẹ́rìí tàdé rí bàbá ọmọ tó lówó fún nìka ìfiso ṣùgbọ́n kùnrin yẹn ò wá sí ìlẹ́tọ̀ láti máa ṣe nǹkan kan pẹ̀lú obìnrin yẹn until tó bá sọ sàdáàkì tó bá ti wájú àgírí lé lórí tí ò sí tó ní àmá máa fún ẹ létà ìyẹn kò sí láì sí mẹ́ bọ̀ ọ́ ti gbọ́dọ̀ àgírí lé lórí kó tó lẹ́tọ̀ọ́ síra wọn.